pé ọkùnrin lè fẹ́ lò á sì sọ fún yín pé obìnrin làbí wọ́n bá jẹ́ pé obìnrin lè fẹ́ lò á sì pọ̀ ọkùnrin làbí. ẹ má bẹ̀rẹ̀ ọkàn bá bo mọ́ ẹ má lọ rìn kọ́ lọ́mọ jẹ́jẹ́ gbogbo ọmọ lọ́mọ. ká má ba lọ lóníwòna ẹ mọ̀ pé béèyàn bá ti bímọ nílẹ̀ káàárọ̀ òjìrè mm. dèdè ọjọ́ kẹjọ oná là mọ́ sọmọ ló kọ àmọ́ nǹkan kan ṣẹlẹ̀ lọ́jọ́ tí wọ́n sọmọ ló kọ ẹja lọ sójú ọjà bàbá lọ bàbá padà dé ẹ lórí ọ̀fẹ́ láti gbọ́ ẹ̀yin náà lẹ́yìn sì bá wa dá sí i torí pé ọ̀rọ̀ tó bá ti kọ òkè tó bá ah, kọlẹ̀ mm. ó tún níbi kan tí wọ́n máa gbé e kà ibi wọ́n máa gbé e kà ẹ̀yin náà lẹ́yìn bá wa gbé e kà bẹ́ẹ̀ o. Mm. You don't hear of opay debit card? The debit card for the young generation. The young people they live for inside Niger. This opay debit card gets better better sweet sweet things with it for inside. You fit get more than 15% yearly interest wey dem go dey pay for inside your wallet every day on top your savings. No be only that one though. You fit get cash back every month. All your transfers go be free of charge and nobody go charge you for card maintenance. It e makes sense abi? No be all be that though. You go fit also get access to up to 40,000 naira credit balance to pay for all your gbese. So waiting, you dey wait for? Apply for the opay debit debit card or you go download the OPay app or visit any of the OPay agents when they close to you. Download OPay sharp sharp make yourself begin to enjoy plenty plenty berekete benefits. The OPay app they available on top Google Play Store and even on top App Store. Terms and conditions apply sha Indomie welcomes you back to school. Have a session filled with lots of fun and excitement. Stay safe, stay healthy. Indomie noodles, tasty nutrition, good for you. Milo! Yes! <laughs> Tell me first, why do I give you Milo every morning? Because every day I play like a baller, I run like a sprinter, I learn like a scholar, so I need all the energy I can get. You see? <laughs> I see very well. Give your kids winning energy. Milo Active Go, with the goodness of malt, milk, and cocoa, helps them make the most of every day. Milo the energy to go further. Omnibiz, Omnibiz, oh, online market for your okay. store. No enter market just to open your store. No at all. Them go deliver your goods straight to your Check out now, check out. Free yourself from katakata. Nigeria independence during reach 61 years. Use sef fit gain independence from market wahala. Omnibiz go sama better retailers with prices where reach millions of naira. No celebrate. To chopulate this one, use promo code FREEDOM when you want check out. Make you press computer go shop.omnibiz.com. Download the app to enjoy this one. Proudly, Nigeria. This better promo go end for 3rd of October. We've had many battles, we have won some wars. But in all our struggles, we have lost loved ones. It may be cloudy but not for very long. We will surely see the sun. Cause we know no matter the weather, no matter the tide, we go there together. We stand by your side. No yawa, no problem. Go feet stand to fight us. We go stand together. We go beat them down. No enter market just to open your store. do go deliver your goods straight to your Check now. Check Free yourself from katakata. Nigeria independence don't reach 61 years. You sef fit gain independence from market wahala. OmniBiz go sama better retailers with prices where reach millions of naira. celebrate. To chopulate this one, use promo code FREEDOM when you want check out. Make you press computer go shop.omniBiz.com. or download the app to enjoy this one. Proudly Nigeria. This better promo go end for 3rd of October. Milo! Yes! <laughs> Tell me first, why do I give you Milo every morning? Because every day I play like a baller, I run like a sprinter, I learn like a scholar, so I need all the energy I can get. You see? <laughs> I see very well. Give your kids winning energy. Milo Active Go, with the goodness of malt, milk, and cocoa, helps them make the most of every day. Milo, the energy to go further. <laughs> Call in on all streamers, gamers, and heavy data based business machines. Glow is giving you a mega data plan that's truly out of this world. For 100,000 naira, you get a whopping 1 terabyte of data that carries you for a whole year. Wow, yes, you heard right. 1 terabyte for 100,000 naira. So go ahead, chat, stream HD videos, post, Upload, download, and enjoy mega data as much as you want. 247 365. Dial star 777 hash to subscribe today. Unlimited. We've had many battles, we have won some wars. But in all our struggles, we have lost loved ones. It may be cloudy outside, but not for very long. We will surely see the sun. Cause we know no matter the weather, no matter the tide, we go there together. We stand by your side. No yawa, no problem go feet stand to fight us. We go stand together. We go beat them down. káàbọ̀ padà lẹ́yìn ìpolówó ọjà mm. ètò múlẹ́ró lẹ̀ ń gbọ́ ìkànnì fresh lẹ̀ ti gbọ́ wa ilé orin challenge ńbàdàn ibẹ̀ la gún wá sí bí ọlọ́ba àtòrí àtọrùn òun la wà lórí afẹ́fẹ́ láàárọ̀ yìí. gẹ́gẹ́ bá a ṣe ń bá a bọ̀ ká mọ̀ bá a lọ lónìí wo ná ẹni ó bá sì bá a lọ òun náà ló bá kú ẹ̀yin èèyàn wá ń lé ní ọjọ́ ìkómọ Mm. ọjọ́ yẹn gangan ni òkòtò rọ jáde. ọbẹ̀ o. àwọn tí ọlọ́run ká dàrá pé kí wọ́n lọ rèé sojú àwọn ìdílé tó jẹ́ ti àwọn ìyàwó lóòótọ́ àti lódodo ìyá ìyàwó lọ ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ bíi ẹran ara fún bàbá ìyàwó tí wọ́n lọ. ẹ jẹ́ mọ̀lẹ́bí bàbá ìyàwó. àwọn ni wọ́n wá láwọn rí kàyéfì pé ah, ṣé mùsùlùmí sì ni. ọmọ ìṣá. ọmọ ìṣá pẹ̀lú gbogbo àpẹẹrẹ táwọn rí. pẹ̀lú gbogbo àpẹẹrẹ táwọn rí ẹ mọ̀ sáàjà àbálọ lórí wo ni hmm. àwọn sá lọ lé wọ́n lọ rè jábọ̀ fún bàbá ìyàwó látijọ́ náà títí di bá a ṣe ń sọ̀rọ̀ wọ́n ní bàbá ìyàwó fárígá o ó gbiná o wọ́n ní bàbá ìyàwó gbaná jẹ kódà wọ́n ni hmm. lọ́jọ́ ìgangan bàbá ìyàwó sọ pé ní ọjọ́ kejì n ò fún ọ àfira ọmọ àwọn hmm. pẹ̀lú ọmọ tuntun tó bí kọ́ padà bọ̀ nínú ilé àwọn nínú ilé àwọn odìmọ̀rọ̀ mú bọ̀ pé àwọn ò fẹ́ gbọ́ ẹjọ́ o fọmọ fọ kọ́ńbí tó ti lọ bá ń fọmọ. no story bí àṣà àwọn olóyìnbó. Mm. ìlọsíwájú ọkọ ó ń bẹ ò lọ́wọ́ aya rere. ibi tí inú ń bí bàbá ìyàwó dé bàbá ò lè mú fóònù kó pe ọmọ rẹ̀ pé wá àti wọ́ àtàwọn àtọmọ rẹ̀ ẹ máa bọ̀ wọ́n ní kristẹni ni ọkọ tó lọ rè fẹ́ bàbá ò lè pè àmọ́ hmm. iṣẹ́ ni wọ́n fi sọwọ́ sí arábìnrin yẹn arábìnrin tí wọ́n sì fi iṣẹ́ sọwọ́ sí ó pé òun ò níbi kankan hmm. tóun lọ ń tòun o ibi ẹ̀yìn ọmọ tó bí ìyàwó ni òun ò níbi kankan tóun lọ o hmm. ibi tí ọlọ́run ti kádàrà fún wọn sọ ẹrù wọn kà ibi orí dáhùn sí rẹ̀ ibi sì tẹ̀hún lọ́rùn ó pé ojú kéèyàn máa dájọ lọ òun ò sì níbi kankan. kó wọn padà sí mọ́ bá wá bẹ̀ òun wá kíyìn ni. òun wá kíyìn àti pé lásìkò yìí gan kò tiẹ̀ sọ̀rọ̀ kíkí kankan kíkí kankan ò yọ. nítorí kíyà má jẹ wọ́n. bàbá pé kọ́ ọmọ ọmọ bọ̀ ńlé ọmọ ló wọn ò mm. ẹ bàbá wa sọ fún ìyá ìyàwó pé o ti rí ìtọ̀ ọ̀dálẹ̀ àbọ̀ pé ọmọ pé kìrìsìtẹ́nì lọmọ rẹ fẹ́ lọ fẹ́. Mm wọ́n ní àfira gbogbo ọ̀nà tí ọba gbà òun lọ gbọ́dọ̀ fi mú ọmọ ìwálẹ̀ bá a ṣe wá ń sọ̀rọ̀ yìí ọjọ́ ń gorí ọjọ́ oṣù sì ń gorí oṣù ọmọ tí arábìnrin yẹn bí lóòótọ́ àti lódodo kò tí ì pé ọmọ ọdún kan àmọ́ ìyá ìyá ìyàwó tí wọ́n ké gbàjarè tọ̀ wá wá wọ́n ní ojoojúmọ́ wọ́n ní bá a ṣe ń sọ̀rọ̀ wọ́n ní àwọn ò tiẹ̀ wá ní ìfọ̀kànbalẹ̀ kankan mọ́ wọ́n láwọn tiẹ̀ bá ọmọ àwọn sọ̀rọ̀ pé jọ́ yọ àwọn ní ọ̀fìn tí àwọn wà pé bọ́ bá tiẹ̀ wá lé náà a sì wá àwọn èèyàn kan tí a fi pẹ̀lú rẹ̀ ká lọ bẹ bàbá ká lọ bẹ bàbá rẹ̀ wá yọjú inú ilé yìí ń gbòòrò. kí wọn ó tiẹ̀ bá ọbẹ̀ bàbá rẹ̀ ṣùgbọ́n láì jẹ́ pé ọba wálé ọ̀rọ̀ ò ní í ṣe sọ màmá ní àwọn gbìyànjú títí pé ọmọ tako ni wọ́n ní bàbá náà sì rèé wọ́n ní kó ju èpè kọjọ kan lójoojúmọ́ náà ni bàbá náà. owó ọwọ́ ṣe ló sì lò wá èyí tó ṣàjẹ́ kókó ń bẹ̀ ni pé ìyá ìyàwó ní àwọn dé ìkórìtà kò yé ni mọ́ o ọkàn àwọn ò balẹ̀ kankan báwọn bá jẹun kò wọnú mọ́ hmm. oúnjẹ ò sára lóore lára àwọn mọ́ kí ni káwọn ó ṣe wọ́n ní àwọn ti kọ́ ọ̀dà àbàn ibi tí ọ̀rọ̀ dé dúró láàárọ̀ ire ẹni ẹ bá wa gbà mọ̀ràn nù o àwọn nọ́mbà tí à ń lò kò yí padà zero zero three two three two ten fifty nine zero eight zero seven seven seven seven ten fifty nine. tàbí láti ilẹ̀ òkèèrè lẹ́sìn fẹ́ pé plus two three four eight zero nine two two two ten fifty nine. ẹ mọ́ gbàgbé a sọ̀rọ̀ kankan tó ní í ṣe pẹ̀lú bóyá ẹ̀sìn o ẹ mọ́ gbàgbé èèyàn kọ̀ọ̀kan òun náà ni ó lẹ́tọ̀ọ́ sí opinion rẹ̀ bí àṣà àwọn olóyìnbó mm-hmm. ọ̀rọ̀ ẹ̀sìn kọ̀ọ̀kan eléyìí àti rí ẹlẹ́sìn mùsùlùmí tó fẹ́ lẹ́sìn kìrìsìtẹ́nì ìjà kankan ò ti bẹ̀bẹ̀ lẹ̀ àti rí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tó fẹ́ lẹ́sìn mùsùlùmí tí wọ́n sì jọ ń ṣe ní normal normal aṣojú òpó lẹ̀ ọ̀dà ah, ọ̀dà hello. hello. hello ẹ máa káàárọ̀. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ máa o. ẹ kú ètò. ètò ni ọlọ́run ní bá wa tó. ilé àtọ̀nà ò ní dàrú ẹ̀dẹ̀ kọjọ́ mẹ́ta o. ọjọ́ kan pẹ̀lú ẹ o. ẹ kú tọ́jú ọrùn o. Ah, ọlọ́run bá ń kú tọ́jú rẹ̀ ọlọ́run ní ràn mí lọ́wọ́ láti tọ́jú ọrùn mi. Ayọ̀bámi ló ń sọ̀rọ̀ láti Germany. ohun èyí tó ń rẹ̀ dòdòdòdò láàárọ̀ yìí. sọkúlẹ̀ǹtì gbáyé. ẹ̀yin náà kú tọ́jú orí yín. orí náà kú tọ́jú ẹ̀yin náà. Hmm. Ah, èyí tẹ́ ẹ mú wá láàárọ̀ yìí Ọlọ́run ló máa ṣàánú wa ìjọ tábà tó mọ̀ wípé àti kìrìtẹ́nì àti mùsùlùmí Ọlọ́run kan náà lájọ ń képe ìjọ yẹn làtọ̀ ní ní pọ́blẹ́mù mọ́. Hmm ṣùgbọ́n èmi ìbá ìgbà tí ẹbí tèmi rí dá ni wípé ìyá ìyàwó ìbá ti kúkú sọ tòótọ́ láti lẹ̀ fún bàbá ìyàwó wàhálà yìí ìbá má le tó tó báyìí torí wípé wọ́n dá ọgbọ́n òun ló jẹ́ kí bàbá yẹn máa bínú ló jẹ́ kó le tó tó báyìí ṣùgbọ́n nǹkan tèmi ìbá ní pé kíyà yẹn ṣe ni wípé ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ọmọ ti lóun ò ẹlẹ́dẹ̀ ẹni tí bàbá ìyàwó lè gbọ́ràn sí lẹ́nu ní ìbá wá tí wọ́n bá lọ bá tí wọ́n bá tẹ̀ sí bàbá ìyàwó kí wọ́n dẹ̀ wá bóyá wo lórí ẹlẹ́sìn tí wọ́n mọ̀ wípé wọ́n lè tí wọ́n rí fíìwé ìyá ìyàwó. ṣé ẹlẹ́sìn mùsùlùmí ni kí wọ́n pè ní àbẹ́lẹ́sìn kìrìsìtẹ́nì wọ́n lè jẹ́ jẹ́ yẹn kò kì í ṣe gbogbo kì í ṣe gbogbo lórí ẹlẹ́sìn mùsùlùmí mi ò mi ò fẹ́ bá kìrìsìtẹ́nì ṣe tó bá rí ẹlẹ́sìn mùsùlùmí tó at least tó yẹ pé wọ́n understand the religion méjèèjì hmm. kí wọ́n dẹ̀ mọ̀ wípé bàbá yìí ìyàwó ò lè wojú kí wọ́n lọ bá a kí wọ́n lọ bá sọ̀rọ̀ kó lè bá bàbá ìyàwó sọ̀rọ̀ hmm. torí ọmọ ti wọ ọjà tọmọ bá ti wọ ó ti dòkúta kí wọ́n má da àárín wọn rú kí wọ́n fi wọ́n sílẹ̀ kan jẹ́ kan ṣe ilé ayé wọn mo dẹ̀ hóòpù pé kọ́lọ̀ ń jẹ́ kí bàbá ìyàwó náà kọ́ máa gbóhùn wa lórí prógáàmù àdúrà tẹ́lẹ̀ ìgbà yẹn mo hope so wọ́n á lè dìkan àbí méjì mú nínú nǹkan táwọn èèyàn tá a wà lórí ètò tá a bá ń sọ wọn á lè dì í mú ṣùgbọ́n wọn ti ṣàṣeyé wọn ti ṣàṣeyé kákúkú máa bẹ̀ wọ́n báyìí ó fẹ́ tà kákúkú máa bẹ̀ wọ́n ẹ̀bẹ̀ ní kẹ́ ẹ jẹ́ ká bẹ̀ hmm. ó ti ó ti sọ sí nílẹ̀ ló ti buyọ̀ sí kò sí nǹkan tó fẹ́ ṣe kò sí nǹkan tá a fẹ́ ṣe sí kọ́ má da òpó kọ́ má da òpó ọmọbìnrin yẹn rú kí wọ́n má bà ọjọ́ alẹ́ ọmọ kékeré yẹn jẹ́ kó hmm. jọ̀ kan fi wọ́n sílẹ̀ ẹlẹ́bẹ̀ ní kíyà yìí kó wá kó má fọwọ́ kó jẹ̀ má bàbá bá yẹn lagídí nínú ilé tí bàbá bá tiẹ̀ ń ṣépè kó máa bọ́ sí kọ̀rọ̀ kó máa ah, yí dànù kó máa fàdúrà yí dànù náà pé kò jẹ pé kò jọ kọ eh, nǹkan tèmi náà ń sọ nìyẹn káwọn máa fi àdúrà káwọn máa fi báàkì ẹ̀ họ́ọ̀b kó dẹ̀ máa fẹ́ ọkàn bàbá yẹn náà sínú àdúrà kò sí nǹkan tọ́lọ́hún ò lè ṣe èmi náà kọ́ tọ́lọ́hún ò lè bá sọ̀rọ̀. kẹ́ tó máa lọ ṣé ẹ lákọ̀ọ́kọ́ náà jẹ́ nbí ilé ṣe é rò pé wọn ò ní tí ì gbé ìgbésẹ̀ rárá pé wọ́n fẹ́ bẹ̀bẹ̀ ẹsẹ̀ yóò lè ní ẹlẹ́kejì ni pé bàbá pé bàbá ó gbọ́ tí bàbá ò bá padà gbọ́ kí ni ẹja fìyàn ṣe plan A tí bàbá ò bá gbọ́ ẹja wá plan B. plan B náà ni wípé ọmọ ibi tó ọmọ wà kó dúró sọ́dọ̀ ọkọ ẹ̀ èmi máa ń sọ kínní kan láyé ah. yìí kó dúró mm, kó dúró sọ́tọ̀ ọkọ ẹ̀ hmm. torí kó má bàa da òpó ẹ̀ rú hmm. kó dẹ̀ máa fọkàn bàbá ẹ̀ sínú àdúrà tó bá yá àgbà máa ń gba many things lọ́wọ́ èèyàn hmm. èèyàn ò lè burú burú dọjọ́ alẹ́ tó fi máa kú kó bọ́ síbò tó bá tó stage kan inú bàbá ẹ̀ máa yọ ṣùgbọ́n tó bá lọ sílé ọkọ ẹ̀ sílẹ̀ tọkọ bá lọ fẹ́ lòmí kò ní lè níbẹ̀ padà sí mọ́ o kó jókòó síbi tó wà kó máa wò kó máa wòye bó ṣe lagídí yẹn náà ni kó ṣe lagídí ìyá ni ò gbúdọ̀ bínú síyàn bàbá sì bẹ́tà díẹ̀ hmm. bàbá bàbá gbogbo ayé ni ìyá ni eh? ò gbúdọ̀ rí bínú ìyá o bàbá ah, bàbá gbogbo ayé ni o ẹ ṣeun yèyé mú lẹ́nu. ìyá mi ò gbúdọ̀ bínú síyàn ẹ kú ètò ẹ máa pe tó. ẹ ṣe o. n tí wọ́n sọ gbẹ̀yìn èmi ò ní sọ nǹkan kan lórí rẹ̀. kí ni tí wọ́n sọ ọ̀rọ̀ àgbàrọ̀ ọ̀rọ̀ tọ́nọ́mà ni. ẹ bàbá bàbá gbogbo ayé kí ló dé tẹ́tà wà fún gbogbo ayé. ẹ káàárọ̀ ọ̀tàyìn fún gbogbo ayé tí wọ́n sọ pé nẹ́tíwọ́ọ̀kì eh, yín ó lè connect káàkiri. faith látàkì mọ́ faith látàkì mọ́ wọ́n ní bàbá bàbá gbogbo ayé nìyí o. ṣé bàbá kí bàbá gbogbo ayé. <laughs> kọlọ ó ṣàlùwà ìwé ìyàgbà náà lè sọ bẹ́ẹ̀. àwọn àgbà ni àwọn àgbà ni sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rí ẹ̀ bá wa dá sí faith látàkì nìyẹn. a ṣẹ̀rí religion nínú marriage ó ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó ti dálẹ̀ mm. ṣùgbọ́n n tí kò yé ọ̀pọ̀lọpọ̀ wa ni pé ẹ̀sìn wa débẹ̀ mm. gbogbo ọrọ ìsìn marriage gbogbo fámìlì wa àárín family rẹ pé bóyá muslim lónìí pé tá. ẹyin dà ẹ ọjà ọjà ọjà ọ̀dà ẹja ayèrè eléyìí wo zero eight zero three two three two ten fifty nine àti zero eight zero seven seven seven seven ten fifty nine. ẹyin rédíò yín lẹ. hello ẹyin lẹ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ bàbá kazeem olóhùn obìnrin ni. olóhùn obìnrin ọ̀rọ̀ rẹ bá wa dá sí. bẹ́ẹ̀ kí ló dé tó disappear kò disappear kò disappear. <laughs> ṣe rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ìyá ìyàwó ló ti fà á ṣe rí àwọn kọ̀ọ̀kan máa wà tó jẹ́ pé tá bá ṣe lénìí kì í ṣe pé ní ló dúró fún hmm. ọ̀la ló wá fún mọ́ọ̀sì hmm. wa ò dẹ̀ mọ́ hmm. ìyá ẹ̀ ló ti da òpó ọmọ yẹn rú látilẹ̀ ẹ bá wa rìsẹ́ẹ̀tì òpó. ọkùnrin gẹ̀dẹ̀rẹ̀ ọkọ kò sí bó ṣe fẹ́ ṣe ọkọ máa wí ni wọn láti a to z. bàbá ìyàwó ló dẹ̀ ti parí gánì sí i ọmọ náà ló ti fárígá kó wò ní lọ rí hmm, bàbá àwa náà mọ̀ kí wàá lọ́nà àbáyọ. sẹ́rí one ọmọ yẹn máa lọ rí bàbá bífọ́ kó tó lọ òun àtọ́kọ ẹ̀ máa ti jọ sọ̀rọ̀ pé ẹ jẹ́ kí àwọn kọ́kọ́ da kínní ìrú àwa padà tún yanjú ẹ̀ hmm. dídàrú tó máa dàrú rèé ọkọ máa jẹ́ kí ìyàwó understand ìyàwó náà máa understand pé lílọ tóun fẹ́ lọ kóun lọ bí tẹ́ bàbá òun lọ́rùn tóun bá lọ bàbá máa bínú lóòótọ́ at the end of the day àwọn máa yan ẹlẹ́bẹ̀ lọ́ba bàbá látọ̀dọ̀ àwọn ọkọ kí bàbá bá wọn yanjú ẹ̀ kí lẹ sọ sà. mo ní látọ̀dọ̀ àwọn ọkọ. bẹ́ẹ̀ ni tó bá lọ tó bá yan ẹlẹ́bẹ̀ lọ fún bàbá ìyàwó wọn bá wọn yanjú ẹ̀ ni. Hmm. so tí ìyàwó ò bá lọ tó ń fárígá ọ̀rọ̀ yẹn ò ní sẹ́tù. bẹ́ẹ̀ bá ní bóró ni ó bò ó tó bá ti pọ̀ mẹ́rù kọ̀ọ̀kan. bọ̀ tó bá ẹ kò lè kò sí bó ṣe máa rí sà òun náà ni mo fi sọ pé wọ́n máa kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ní pé nǹkan dàrú dídàrú yẹn kì í jẹ́ kó dàrú kọ̀ láì hmm. ó máa padà tẹ́tù ní àdéhùn ìdè kò tí bó ṣe lè pẹ́ tó gbọ́ kọ́kọ́kọ́ ò bẹ́ẹ̀ bàbá nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ẹ ṣeun olóhùn obìnrin ah, bàbá gbà bàbá ilé ìtí ọbẹ̀ ṣùgbọ́n tó lè dá nǹkan ìdáná padà ah. hello ẹ káàárọ̀ hello hello ẹ máa ti wà ń bẹ̀ ẹ dákun ẹ bá wa gbóhùn yẹn sókè díẹ̀ sí i. àgbọ̀yìn dáadáa sà. àgbọ̀yìn dáadáa ẹ má bínú ẹ tún wà tẹ̀lé aago ẹ ló ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. orúkọ mi ni isaac láti sọ́ọ̀mù ìbàdàn. ẹ gbóhùn sókè dáadáa sà. orúkọ mi ni isaac láti sọ́ọ̀mù ìbàdàn. ok à ń gbọ́ yín sà. tẹ́rí ọ̀rọ̀ yìí hmm. kò ní nǹkan tí ó le ara. ẹ ṣáà wò. tẹ́rí àwọn obìnrin obìnrin kò ní gbà kí ilẹ̀ ọmọ ọjọ́ ọmọ obìnrin kọ lọ ah. kó sú obìnrin ò ní gbà o. nítorí tí yàtí sáyé níbi tó tó gbé yẹ tí ọba aláwọ ọmọ yẹ kó fẹ́ ẹni tó fẹ́ yẹ kò sí tí ọmọ fáwọn wọn thirty five years tọjú obìnrin kò sí èyí bàbá yẹ adáyà yẹ lẹ́bi. kò tiẹ̀ tí wọ thirty five thirty four ni bá a ṣe ń sọ̀rọ̀ yìí gan. Mm. ọmọ ọmọ tó ká àwọn máa rìn ní thirty three years tó bá tó bá yìí fẹ́ bọ̀bọ̀ yẹ kó padà lọ fẹ́ ẹlòmíì hmm. àti lóbi ta five years ọjọ́ ti lọ lórí ọmọ yẹn but now nǹkan tí mi ò gbà wọn lè ṣe gẹ́gẹ́ àwọn yẹn sọ fún wa ni pé kí ìyá kọlọ bá fámìlì ọkọ ọkọ gbọ́ ọ̀rẹ́ nu wọn bóyá tí tẹ bá pe ọmọ wọn kí bá ọmọ wọn kí bá ọmọ ọmọbìnrin yẹn sọ̀rọ̀ ìyẹn fámìlì ọkọ pé pé o ẹ jọ abẹ́ kí ẹ bá bá ọmọ yìí sọ̀rọ̀ kó wá sọ́dọ̀ bàbá ẹ̀ dá àwọn fámìlì ọkọ náà tẹ̀lé lọ nítorí wọn kó sègbéyàwó ní fámìlì ọkọ wà bẹ́ẹ̀ àbáṣe rí wọn ẹ ọ rí wọn ògbólé pọ́sibú kì í àwọn fámìlì ọkọ jókòó síbẹ̀ kí bàbá yẹn lọ́sẹ̀ kele kó mọ ara gidi pẹ̀lú àwọn fámìlì ọkọ pẹ̀lú fámìlì ìyàwó ṣe wọn wẹ́dìn lẹ́yìn jókòó jọ wẹ́dìn jẹ lẹ́yìn nǹkan yẹn padà lọ sọ síbẹ̀ ṣe kí pọ̀ àwọn àwọn bàbá yẹn gbọ́ ọ̀ wàhálà ìdúmọ̀kàtí yóò sọ ọ̀rá níyànjú níjọ yẹn nǹkan tẹ̀ yẹn yìí. ọ̀dà ẹ ṣe gan ni adúpẹ́ àjẹbù ni kí wọ́n lò fún bàbá wọ́n mọ̀ fún bàbá la. hello. wọ́n yọ sí bàbá lójijì. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. hello. Ah, ọ̀dà. àti ìgbọ̀nyin dáadáa. à ń gbọ́ yín báyìí. hello ẹ ti gbọ́ mi ṣé ẹ ti gbọ́ mi sà. àti gbọ́ yín báyìí sà. ọrùn. yes sà. orúkọ tèmi orúkọ mi tèmi ẹ ti wá ìta fọlá jọ báyìí láwọn fáwọn bá fẹ́ sọ. o tó jọ méjì jọ mẹ́ta kan sà. Mm, yes sà. orí òní orí òní ta wọrùn níwọ̀n wọn àbí àwọn gbà ọ̀rọ̀ yóò ọ̀rọ̀ yóò lé mm. very simple ṣe kó bàbá fi ṣe. gbogbo ọ̀rọ̀ ilé lọ́dọ̀ yín aláàjì ọlọ́run ní jẹ́ ó lé. kò sì ní lé mọ́ yín àti gbogbo wa. kó lọ bí ọkọ ẹ̀ lọ́kọ rẹ̀ ò bá gbà kó sọ pé àwọn ọmọ ẹ̀ náà kárẹ́dì kó sọ pé òun ní kókó nílé òun kókó nílé. kí ìyá gan halẹ̀ mọ́ bàbá. yálà yóò ní kí ìyá halẹ̀ mọ́ bàbá tó àwọn kókó tó bá jẹ́ kókó kiri ọ̀dọ́ lórí ọ̀dọ́ ọ̀dọ́ ọmọdé yìí òun dẹ́ kó fún mi èyí kọ́ ọmọ ní ọkọ rẹ̀ kí bàbá tèmi jẹ́ kí sọ fún un bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ wá sí mi sọ fún un gbogbo tí gbogbo bàbá yẹn tí wà lẹ̀ tí wà lẹ̀ aláàbá ṣe ń bẹ̀rẹ̀ ẹ̀yẹ ti wá ní ṣe ń ti mi sọ pé kìnìkan kìnìkan kìnìkan ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọjà tí àbá fi rọ́dá èṣèlú òkú kọ́ gan ni alhaji wa ẹ̀sà fọlábí àti fakọ̀ mọ́ òkun bẹ̀yọ adúpẹ́sà ẹ ṣeun. pẹ̀lú ìyàwó ojú olúwa ló lè tó. ẹ jẹ́ ká gbìyànjú káka àwọn àtẹ̀jíṣẹ́ bíi mélòó kan eh, kó tó di wípé a padà sí ojú òpó lórí Facebook Paul Olúwọlé Oyètúnjí wọ́n ní kò sí ọkùnrin tó lè gbàrú rẹ̀ wọ́n ní ẹ jẹ́ ká mú tẹ̀sìn kúrò ń bẹ̀ wọ́n ní ẹ̀tàn ni wọ́n fi bẹ̀rẹ̀ kí ìyàwó kó lọ bẹ bàbá ẹ̀ eh, wọ́n ní kí ìyàwó kó lọ bá bàbá ẹ̀ láti lọ ṣàlàyé àmọ́ kò gbọ́dọ̀ kọ ọkọ rẹ̀ wọ́n ní ìyá tó dá wàhálà sílẹ̀ ló máa wá ọ̀nà tí inú bàbá tó fi máa yọ mm, ìyẹn dúró bẹ́ẹ̀ lórí àtẹ̀jíṣẹ́ tiwọn Larry Aribisala òyìnbó ni èdè òyìnbó ni wọ́n fi kọ mẹ́sẹ̀gì tiwọn lórí Facebook náà ni wọ́n ní lérò tàwọn o wọ́n ní kí gbogbo òbí pátápátá kí wọ́n gbà wípé afúnṣọ́ òun náà ni àwọn jẹ́ fún àwọn ọmọ wa wọ́n pè wá ní kí a tẹ̀ka wọ́n nítorí wípé àwọn ọmọ ìbí wọn bá ti dàgbà wọ́n ní a fún wọn lóore ọ̀fẹ́ láti yàn fúnra lára wọn láì jẹ́ wípé a bá wà lé wọn lọ́rùn wọ́n ní kí arákùnrin yìí ìyún bàbá ìyàwó wọ́n ní kí wọ́n dákun o kí wọ́n fààyè lẹ̀ kí ọmọ wọn kọ́ fẹ́ ẹni tí ó wù ú láti fẹ́ yìí àtẹ̀jíṣẹ́ tiwọn nù ọ̀gbẹ́ni Larry Aribisala. àtẹ̀jíṣẹ́ mi ètò wọlé ní Facebook náà ni ti ẹnìkan náà fi sọ̀rọ̀ ó wípé ńṣe ló yẹ kí wọ́n fi ọkàn bàbá yẹn sínú àdúrà ó tẹ̀ torí pé wọ́n gbé ìgbésẹ̀ láti lọ bẹ bàbá. Mm, ọládépò ọláwálé ọpẹ́yẹmí wọ́n ní ó wo àwọn náà káwọn náà ò dá sí ètò yìí ẹtì ẹtì ń dá sí i wọ́n ní kí bàbá yẹn kí wọ́n dákun o kí wọ́n gbà láàfíà láàyè kí wọ́n sì fi ọmọ wọn sílẹ̀ láti fẹ́ ẹni tó wù láti ọkàn yìí akínlolú akíndélé àwọn àti kọ̀tún adéníyì wọ́n mm. darapọ̀ wọ́n ń wo ètò yìí ẹ ṣé gan ni àdúpẹ́. pẹtíṣàn kan náà tún wọlé bùnmi adéyẹfà wọ́n ní lábẹ́ ìwé òfin orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní bàbá kankan àbí òbí kankan kò ní àṣẹ láti làlé ọmọ tó bá ti pé ọmọ ọdún méjìdínlógún ní ọwọ́ wọ́n ní pẹ̀lú ìwé òfin orílẹ̀-èdè wa nàìjíríà o wọ́n ní kò sí òbí tó yẹ kó làlé ọmọ ọdún méjìdínlógún lọ́wọ́ ẹ bá ti pé ọmọ ọdún méjìdínlógún wọ́n ló ti lè ṣe n tó bá fẹ́ tó wù lọ́kàn ara rẹ̀. Mm, ọ̀rọ̀ tiẹ̀ ti fẹ́ di ọ̀rọ̀ ti fẹ́ di fanfa gan lórí Facebook mo ti rí kọ̀tún adéníyè àti àwọn pẹ̀lú ẹnìkan tí wọ́n jọ ń gba ọ̀rọ̀ mọ́ra wọn bí ẹni gbàgbà ọtí ẹ dákun ẹ fi sùúrù ṣe torí pé kọ̀tún adéníyì wọ́n ní bàbá yìí kí wọ́n máa mọ̀ dájú pé àwọn làwọn ò o bó bá ti di ọjọ́ ìdájọ́ hmm, ẹ̀ ń tàwọn sọnù. ọ̀dà ẹja agbójú kúrò lórí ti Facebook ná fásitì tá a wà yìí a padà sí ojú òpó àmọ́ kó tó di wípé a padà sí ojú òpó yẹn àwọn àtẹ̀jíṣẹ́ ti pọ̀ ń bí gan o ẹja gbìyànjú ká ṣe àgbéyẹ̀wò rẹ̀ Alhaji Tóyè Akínyẹlé láti àgọ́ àwọn kan sí wa wọ́n kàn kí wa ni Mrs Adégoroyè láti Èjìkẹ́yẹ wọ́n ní ìmọ̀ràn àwọn ni wípé kí ìyá wa ẹni tó òkè kí ìyá wa ẹni tó lè bá bàbá sọ̀rọ̀ hmm, wọ́n ní kó fi wọ́n sílẹ̀ ibi orí wọ́n ní kí bàbá yẹn lè fi wọ́n sílẹ̀ ibi orí dání sí òun là gbé ayé ti kúrò níbi irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Hmm. àtẹ̀jíṣẹ́ lè wọlé láti àgọ́ ìwòye wọ́n pé ẹni ọlọ́run mọ̀ wọ́n ní níta àwọn òun wọ́n ní ìyá yẹn ṣe ẹsẹ̀ gbé pẹ̀lú ọmọ rẹ̀ wọ́n ní ṣùgbọ́n lábẹ́ bó ti wulẹ̀ kórí wọ́n ní ọ̀bẹ gé ọmọ lọ́wọ́ ọmọ bọ́mọ bá sọ ọ̀bẹ nù wọ́n ní ọ̀bẹ kúkú ti ṣe ní tí ò ṣe ná. hello. hello hello. hello àkójúmọ́. lọ́wọ́ àmì o àmì ọ̀pọ̀. ẹ bísísọ́lá bísí ni èmi ń jẹ́ láti olódó olódó. Ah, ẹ má bínú mọ́ ẹ wọlé yà á wọlé ìkọlù yẹ kẹ́ ẹ gbà ojú òpó yín kọ́ yìí. ẹ àtẹ̀jíṣẹ́ wọn ní ẹ ojúmọ́ ojúmọ́ re wọ́n ní orí àtọ̀run ilé yín kò ní í dàrú o àmì wọ́n ní kí obìnrin yìí kó múra sí àdúrà ni wọ́n nítorí fanatics ò hmm. ní bàbá yìí o wọ́n ní àdúrà nìkan ló lè ṣe kí obìnrin yìí kó má kó kúrò nílé ọkọ rẹ̀ wọ́n ní John lórúkọ àwọn uh, àtẹ̀jíṣẹ́ wọn láti kà é. hello. hello. ìtẹ̀ fi ń gbọ́ wọn yín ilé àbíkẹ́ kúrò ń bẹ̀. hello ẹ káàárọ̀. ẹ mà káàárọ̀. orí àtọ̀rọ̀. Mandela Mandela láti Jerusalem. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ọ̀rọ̀ yẹn bá wa dá sí. àmọ̀ràn mi fún ìyàwó yẹn ni kó má ti lọ síbẹ̀ rárá ti tèmi o inú bàbá tó wà tó ṣubú kó má ti lọ sọ́dọ̀ bàbá ẹ̀ padà. kó má ti lọ rárá hmm. ìyá ni kán máa wọ́n náà kán sì máa wá ẹni tó máa bẹ̀ sí bàbá kájọ́ kí bàbá yẹn dára láti kán wọ́ọ́rú èjì yẹn tó bá lọ́dún láti dàgbà àti rọ́kọ ó máa ó máa le díẹ̀ hmm. hmm. àwọn fáwọn tó tún fẹ́ ṣe irú kan yẹn náà kán mọ̀ pé irú nǹkan kò sí ni àṣírí àpadà. àpà kò lè bò lọ títí láéláé. Eh, nǹkan tó ń ṣe fún irú tó ń ṣe lásìkò yìí ìbẹ̀lẹ̀ kan ti kan ti kan ti fà á bàbá gbogbo ọmọ tó ọmọ yín mú wálé Christian ni o bó kí la fẹ́ ṣe ọmọ ilé kì í já dábàá kan ti fà láti ládàjù kò yẹn àti ìbẹ̀lẹ̀ kan ti fà á àní kejì ọ̀rọ̀ ẹ̀sìn náà káwọn èèyàn wa ká máa ní sùúrù lórí kò tẹ́lẹ̀ lọ tó dínú lé mọ́ ẹ jọ́ọ̀jì wa. tó ẹ̀sìn báyìí náà ń ṣe ń bẹ̀ o. bẹ́ẹ̀ ni òun mẹ́sàn-án yàrá ló ṣẹlẹ̀ mo náà rẹ̀ kan mùsùlùmù ni àjọlọsẹ́bì kan nínú sinagogue alájì kan tún ni pàtó orí bó ṣe ń pèrè ń bẹ̀ nǹkan àwọn oúnjẹ àjà ó ní ṣé àwọn fẹ́ gbà wọn tó ń pèrè yìí náà máa lọ ọ̀run ni fúnra ẹ̀gbẹ́ ló ń sọ gan ó nígbà tó onífàdé nìkan ló ti lérò tó pọ̀ bí eléyìí nínú mọ́tò ti láwọn èrò tó ń pọ̀ níbi táti nítorí ṣe pé àìní àwọn júwìn ètò ìfi ṣe pé ọ̀dọ́ ní jí ọ̀dọ́ ní pípẹ́ tó yẹ káwọn máa gbẹ́sì lé lérí jù kò wọ́n ti dájọ́ káàkó wa wọ́n náà ṣàánú wa o. ẹ ṣe gan ni adúpẹ́ sà ẹ ṣeun ẹ ṣeun. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú olúwa ló lè tó. sáré ka àtẹ̀jíṣẹ́ alhaji rafiu oṣuọláléyẹkin láti orílẹ̀-èdè kuwait mm. ibẹ̀ ni wọ́n ti fi àtẹ̀jíṣẹ́ ìsọ̀wọ́ wọn ní ẹ káàárọ̀ ẹ kú ètò wọ́n ní ilé àti ọ̀nà tìyín náà kò ní í dàrú wọ́n ní àkọ́kọ́ ná alájà yẹn ló dojú ọ̀rọ̀ rú o wọ́n ní àwọn ló sì kó ara wọn sínú fìtìnántì wọ́n ní àwọn ló jàǹbá ìfọkàntán àti pẹ̀lú pé gbogbo ohun tí a bá mọ̀ lórí irọ́ wọn ní ó di dandan kí ó má lẹ́yìn tó dára wọ́n ní kí ìyá ìyàwó wọ́n ní kó padà lọ wá ọ̀nà láti lọ ṣe àmúlò ohun tí yóò jẹ́ kí ọkọ rẹ̀ kí inú rẹ̀ yọ wọ́n ní tí kò bá ṣe bẹ́ẹ̀ wọ́n ló lè fa àkóbá o fún ọjọ́ iwájú ọmọ rẹ̀ wọ́n ní àwọn èèyàn wa wọ́n ní bùkátà sí ìlanilọ́yẹ̀ láti mọ ìyàtọ̀ láàrin kíni ìlànà tí ẹ̀sìn kọ̀ọ̀kan kọ sí ọ̀rọ̀ wọn nítorí kò sí ìtẹ́lẹ̀ tí ẹ̀dá ah ọ̀dà ibẹ̀ ń fẹ́ ọfẹ́ hmm. sapá kan jà mọ́ ní tí wọ́n sàn gbìyànjú láti sọ ni pé ó yẹ ká la àwọn èèyàn wa lóye dáadáa lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn àti ìyà kọ̀ọ̀kan tí ẹ̀sìn kọ̀ọ̀kan tó kọ sí ìgbéyàwó. kó tó di wípé a máa dágbére láàárọ̀ yìí ẹja fẹ́yàn kan àbí méjì ní àǹfààní sí i. hello. hello ẹ káàárọ̀. ẹ máa káàárọ̀. ọ̀rẹ́ mi àti ìyàwó ẹ̀. balógun olúgbẹ̀ngà rèé o. ẹ kú mùlá. ààrẹ amúlùdùn kan àfàtà. àwa rèé o. balógun olúgbẹ̀ngà ni ẹ kú mm. ojúmọ́. ojúmọ́ ni o. ẹ ṣe rí ìtẹ́múwá láàárọ̀ yìí. Mm-hmm. mo ti máa ń sọ pé ètò yìí àti mùsùlùmí àti ẹlẹ́sìn ìgbàgbọ́ àti ẹlẹ́sìn ìbílẹ̀ gbogbo wa ló ń kọ́ lọ́gbọ́n. Hmm. ó di ijọ́ tí gbogbo wa bá ti mọ̀ pé a lè gbèjà ọlọ́run hmm. a lè pé a ẹni iṣẹ́ ọlọ́run mo máa mo máa ó fẹ́ gbẹ̀san ọlọ́run lára èèyàn kan hmm. ọlọ́run ló lè gbèjà rẹ̀ ọlọ́run ló lè jà fúnra ẹ̀ ṣùgbọ́n ṣe rí ibi tó wá rí báyìí ọ̀rọ̀ ti wọ́ látilẹ̀ eléyìí ṣe pé àlè dáyà yẹn lẹ́bi kò sẹ́ni tó fẹ́ kọ́ mọ̀ òun lọ jókòó kó wá dé kó di pé yóò wá di pé ayé wa ń pa á tì sẹ́gbẹ́ kan hmm. so ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ẹ̀bẹ̀ láàbẹ̀ aláàjì kan torí ọlọ́run kan torí mẹ́kà kan torí àlùkùránì wọn tán kà kan torí kan torí ọlọ́run. kan sá torí gbogbo nǹkan ó torí gbogbo nǹkan ó pẹ́ tí mo ti dọ̀bálẹ̀ gbẹ̀yìn orí ìdọ̀bálẹ̀ ni mo wà báyìí ah. fọ́jọ́ torí ọlọ́run. tó di di tó di di àrẹ amúlùdùn káfàtà. fún gbogbo jamani eh, tẹ ẹ dọ̀bálẹ̀. lórí gbogbo àwọn tí ni wọ́n ń dùn láàárọ̀ kùtùkùtù èmi gẹ́gẹ́ bí àrẹ amúlùdùn. àbẹ́ẹ̀kù wá nàìjíríà mo ń dọ̀bálẹ̀ ọ̀dẹ̀ àbíyá. àbẹ́ẹ̀kù wá nàìjíríà tọ́nà bá ti tó bá jẹ́ pé tó máa gbà nìyẹn. ẹ̀yin tẹ́ ẹ lè dọ̀bálẹ̀ lọ́nà jíjìn ẹ dọ̀bálẹ̀ lọ́dọ̀ alájí màá ná gbọ̀rọ̀gbọ̀rọ̀ hmm. kí ọmọ yẹn ẹ̀mí nígbàgbọ́ pé kó má tàpá sí bàbá ẹ̀ o ṣùgbọ́n kó má tí ì lọ́bẹ̀ nìsín hmm. tẹ́lẹ̀ tó bá wó rúrúrúrú yóò wálẹ̀ hmm. so kó dẹ̀ máa fi àdúrà. Eh, balógun olùgbéga ẹ ti ẹ gbọ́ eh, mẹ́sẹ̀gì tẹ́nìkan kan aṣíwájú adequate sunshine wọ́n ní bàbá yẹn ń yọ̀ ni wọ́n ní tó bá yẹ pẹ̀lú èbó ni wọ́n ti pàdé ni tọmọ pọ̀ ń bẹ láàrin wọn ṣé bàbá ọmọ sọ gbogbo tí wọ́n sọ tó bá jẹ́ lóyìnbó ni lẹ́yìn tọmọ bá ti pé eighteen years ọmọ mi kò tó bá ti pé eighteen years ó ti lọ ó ti hmm. lọ pé ìjọ tó bá wù ú ìyá ẹ̀ gan lè má rí fọ́dún márùn-ún mẹ́fà mi níbi tí wọ́n sọ pé àwọn ọmọ ọmọ eh, wọn wà ní wàhálà ṣe bàbá wà kọ́kọ́ lọ kọ́kọ́ lọ́dún ìkàwé ìkàwé amadu méjì kì í lóbi mi. ẹ ṣeun balógun olúgbẹ̀ngà ọjọ́ ti lọ àsìkò tí kò wá papá mọ́ra ẹ eh, Reliance brother ọba àkókò ẹ jẹ́ kí n kọ́kọ́ jẹ́ kó di mímọ̀ fún yín a pé wọ́n lọ ṣe ìgbéyàwó ní rẹ́gísítírì o mm. a sọ fún yín gbogbo yín tẹ́ bá ti gbọ́ lórí ètò yìí ẹ rí àwọn tó bá jẹ́ pé wọ́n déwájú ìjọba láti lọ tọwọ́ bọ̀wé a sọ lórí ètò yìí a sì yan a pé wọ́n lọ rèé tọwọ́ bọ̀wé níwájú ìjọba wọ́n so wọ́n pọ̀ nbẹ́ o anọ́sẹ̀tọ̀ bẹ́ẹ̀ bá gbọ́ wa láti lẹ̀ ẹ farabalẹ̀ lọ gbọ́ wa ẹ bí akẹ́ lọ rèé fún ètò ìgbọ́. Abuja. ọjọ́ ti lọ àsìkò tí kò wọ́n papá mọ́ra ẹja máa fẹ́ lè ṣe lọ láàárọ̀ yìí àmọ́ kó tó di wípé àmọ̀dágbére ká fi àsìkò yìí bẹ ẹni ọ̀rọ̀ kan bàbá wa ẹ dákun. bó bá sì jẹ́ wípé tẹni tá a gbọ́ la gbọ́ tó jẹ́ pé hmm. lọ́dọ̀ tí ń bẹ̀ yẹn náà irú ẹ̀ náà ń ṣẹlẹ̀. ó tiẹ̀ já bàbá wa náà àkọ́kọ́ bẹ baba, wa ẹ wò ẹ sà òṣùbà yín rè o bàǹbà bàǹbà ni bàǹbà bàǹbà òṣùbà kan látọ̀dọ̀ orí òṣùbà kan látọ̀dọ̀ ọ̀run ààrẹ amúlòdùn káfàtà gbogbo jamani àwọn náà dọ̀bálẹ̀ mm. a fi ìyọ́nú ọlọ́run a fi bẹ̀yìn bọ́ bá sì nílò pé káwa náà ò débẹ̀ láti lọ rèé bá wọn bẹ bẹ́ẹ̀ bá pè wá àwa náà yọjú a lọ rèé fi ṣe gbogbo ọmọ nàìjíríà jẹ́ <laughs> àfìyọ́nú ọlọ́run bẹ̀yìn ẹ̀yin náà ti gbọ́ gbogbo ohun táwọn èèyàn sọ ẹni ọ̀rọ̀ kan gangan bí wọ́n bá ń gbọ́ wa báyìí abẹ̀yìn arọ̀yìn bàbá sì rí àwọn míì náà tí ọ̀rọ̀ ìfẹ́ jẹ mọ́. ó jẹ́ pẹ̀lú rẹ̀ náà ṣẹlẹ̀ nínú ìdílé hmm. wọn ẹ dákun nǹkan ni èdè méjì kínú bí ni ọjà tọmọ bá sì ti wọ ó ti dáná kalẹ̀ ó ti kú olóko ta ẹ jẹ́ àgbà wípé ibi tọ́lọ̀ ń sọ ẹrù tiẹ̀ kanu kò sì ní bàjẹ́ ń bẹ̀. àmín. ìbàjẹ́ ká fọkọ láyà sílẹ̀ kárọ̀rà tàkété. bẹ́ẹ̀ náà bá ní nǹkan kan àbí méje ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìdílé ọ̀rọ̀ tí ẹ fẹ́ bá ibi sọ ọ̀rọ̀ tí ẹ lè bá àwọn èèyàn sọ kí wọ́n mọ̀ bá wa mọ̀ yọ̀ yín kí wọ́n mọ̀ bá mọ̀ gàn yín kí wọ́n mọ̀ mọ̀ ṣẹlẹ́yà yín ẹ ṣe gbìyànjú kẹ́ ẹ gbé tọ́ ọlọ́run wá láti pàṣẹ tó múlẹ́rọ́ nìkan ní fresh káwọ́ wa bá yín tẹ pẹpẹ rẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́gbọ́n àwọn olóyè àwọn onílàákàyè tí wọ́n máa bá wa dá sí ètò yìí lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ kí wọ́n lè fún wa nímọ̀ràn eléyìí tí yóò gbé bùkátà àdìọ́kàn yín tí ó gbé fúyẹ́ hmm. ọlọ́run ó sì ràn yín lọ́wọ́ gbogbo ẹni tó bá fẹ́ yọjú sí wa ọjọ́ ajé monday àti ọjọ́rú wednesday òun la fi máa ń fààyè gbà títẹ́tí sí àròyé tó ní í ṣe pẹ̀lú ìdílé nìkan ọ̀rọ̀ ìdílé nìkan ni o ẹ gbọ́ wa dáadáa ọ̀rọ̀ tó bá ti yàtọ̀ sí ìdílé ẹ mọ́ra lẹ̀ wọn ò fún mi ńlẹ̀ wọ́n gbà mí wọ́n ṣe kinní kan àwọn ìgbọ́bùkátà rẹ̀. ọgbẹ́rù mi nu mikra aṣọ mi mọ̀gbà tẹ́gùn ká lọ lórí wáyà. àwọn ìgbọ́bùkátà rẹ̀ lórí ètò yìí o ọ̀rọ̀ ìdílé nìkan ló jẹ́ orí àtọ̀rọ̀ àwa náà. ọlọ́run ó bọ̀yìn láṣìírí àwa náà lọ́mọ ń lé ẹ̀kọ́. àwa náà lọ́mọ ń lé o ọlọ́run ní bá wa náà gbé o. ọ̀rọ̀ ìfẹ́ ṣe kókó ọ̀rọ̀ ìfẹ́ lè jù ìfẹ́ lè jù. ó kọ́ gbogbo àwọn tá a jọ daṣẹ́pọ̀ da ọ̀pọ̀lọpọ̀ fún tèmi mú ìwá akínsọjẹ́ àpí àlàmójú ẹ̀rọ òun náà ló wà nídìí ẹ̀yìn ìkùlé ẹ̀rọ ayélujára láṣekáyé tẹ̀ fi ń láǹfààní láti wò wá ní kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ káàkiri àgbáyé Tolú àti Jídé ń bẹ lẹ́nu lóró Adékọ̀ǹgà òun Ṣọlá Tẹ̀là nídìí ẹ̀rọ amúnẹ́wá àwọn èèyàn wa nídìí ẹ̀rọ alátagbà ní àti lọ́hùn gbogbo yín pátápátá òun náà làkí wípé ẹ púpọ̀ ẹ àìbínú Sunday òní ọ̀bẹ́kẹ́ òun náà ṣùgbà wá mórí Táíwò Ọláṣẹkáyọ̀ ikú alágbára mm. bàbá tí ń bí bàbá bá ti ń lọ bí bàbá bá ti ń bọ̀ báwọn ni mo fi àdúrà ràn wá lọ́wọ́ ẹ ṣe gan ni àdópẹ́ Waheed Akíntayọ̀ ló kọ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà orí fún ọrùn lórí ètò múlẹ́rọ nìkan ni fresh bàbá lọ lọ́sẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run á tún padà wá tó bá di ní ọjọ́ mẹ́jọ lẹ́yìn ètò yìí zero eight zero two three mẹ́ta sixteen eighteen zero eight zero twenty three thirty three sixteen eighteen ojú òpó tó lù já ọ̀dọ̀ tèmi fún gbogbo orí àti ọrùn tẹ bá ní nǹkan àbí méjì láti bá mi sọ ọrùn pé mm. nọ́mbà rẹ fáwọn ọrùn <laughs> tí ẹ mọ̀ gbọ́ ẹ wo nọ́mbà mi fún everybody àtọkùnrin àtobìnrin ẹ lè pè mí náà sí zero nine zero one seven six five six two nine seven zero nine zero one seven six five six two nine seven tàbí zero seven zero five nine five nine five nine zero five tẹ́ bá fẹ́ rí wa gẹ́gẹ́ bí orí ti ṣe wí ọjọ́ ajé monday aago méjì lọ́sàn-án títí wọ aago mẹ́rin ọjọ́rú wednesday méjì àbọ̀ lọ́sàn-án títí wọ aago mẹ́rin ẹ mọ̀ tọwọ́ ti ń dùn yín bọ̀nú aṣọ ò adárùnmọ́ra làrún pa títí ọjọ́ mẹ́jọ táàmù tuntun wá lórí àkọ́tọ̀ ètò òmúlérò dr olùtayọ̀ falẹ́tì yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ ire o wọn mi lọ aago méje àátúnjọ pàdé. aládùúgbò ìdọ́là mm. ọ̀run padà bọ̀ láago méje. gbígbà ọpẹ́ gbàyìn ni. ọ̀pọ̀ lájọ bẹ̀rẹ̀ ọjọ́ àná tí wọn kò sí mọ́ lọ́jọ́ òní ọ̀pọ̀ lájọ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó kọjá bàbá tó wà láyé bí aláìsí ọ̀pọ̀ lájọ jubilé lóṣù tó kọjá tó ti di láńlọ́ọ̀ ní mọ́ṣúárì. Fọlájọ kìí happy new year wọ́n ti filẹ̀ búra bí aṣọ. Eh, eh. Bàbá olóògbé o. Mo mọ fẹ́ wá. Mo mọ fẹ́ mi wá. Ọpẹ́ ni bàbá. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti fi mú. Èmi kò san jù wọ́n lọ. Oore ọ̀fẹ́ ńlá máa ni mo rí gbà. bá sí ọlá agbára rẹ ayé ìbá ti fi mí lògbòlògbò. bí kò bá sí ọlá agbára rẹ ayé ìbá ti gbàgbé irú mi ṣùgbọ́n ọlá agbára rẹ ló wá sọ mí tó gbé bàbá ṣùgbọ́n ọlá agbára rẹ ló wá sọ mí lómìnira olóore o ó ọpẹ́ mi wá ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti fi mú èmi kò sàn jọ̀wọ́ lọ orí ọ̀fẹ́ ńlá bá ní mo rí gbà. oore ọ̀fẹ́ ńlá máa ní orí gbà wò. ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́ gbọ́pẹ́ gbà yìí mi. pé mo wà láyé mo tún wà láàyè ara mi. kò jẹ́ kí ìdìtà ń wọlé mo yìn ọ́ lógo bàbá gbọ́ pẹ́ gbàyìn ní àtúbàjáyé. ọpẹ́ gbàyìn ní. gbọ́ pẹ́ gbàyìn ní olókùn dídán. ọpẹ́ gbàyìn ní. àní orí ọ̀fẹ́ ńlá máa ní mo rí gbà. èmi kò ní ṣàlàyé mọ́rẹ́ o. èmi kò ní ṣàlàyé mọ́rẹ́. Ah, oore tó ṣe bí mo náà máa pọ̀ jọjọ. oore tó ṣe bí ju yanrí òkun lọ. èmi kò ní ṣàlàyé mọ́rẹ́. èmi kò ní ṣàlàyé dúpẹ́. èmi kò ní ṣàlàyé dúpẹ́. èmi kò ní ṣàlàyé dúpẹ́ dúpẹ́. tó ṣe bí mo lọ máa pọ̀ jọjọ oore tó ṣe bí èèyàn rí òkun lọ èmi kò dúpẹ́. mo dúpẹ́ o mo dúpẹ́ mo gbé ọ̀gá ọba ògo. mo dúpẹ́ o mo dúpẹ́ mo gbé ọ̀gá ọba ògo. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. kú ojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wá sí kì í kàbọ̀ sábàlá ìkéde àti ìpolówó ọjà bá ti ṣe lójoojúmọ́ níkànnì fresh one zero five point nine ilé orin èyí tó wà ní challenge nílùú ìbàdàn ẹ̀ tẹ́tí sí ìkéde pàtàkì yìí èyí ni láti fi tó gbogbo èèyàn létí wípé ìdánilẹ́kọ̀ọ́ olóṣooṣù lórí ọ̀sìn oyin àtẹran níléeṣẹ́ P&C Consult yóò tún wáyé lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí òní yìí ti ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2021 láti kópa níbi ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yes sí 07033465974 07033465974 ọ̀fẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún o tẹ yes sí four. ẹ ṣe púpọ̀. Good morning, you are listening to Fresh 105.9 FM. Please listen to this personal paid announcement. Kunle Ade Holmes is hiring full time marketers with good communication skills and sales experience Minimum qualification is a national diploma. Salary is very attractive, including commission on every sales. Interested applicant should call 090 628 or 090 628 Visit our head office, 82 Brick House, MKO Abiola Way, Ring Road, Ibadan. This Saturday in the ancient city of Ibadan, Morning Fresh is taking over the Palms Mall Ring Road. All this is happening from 12 p.m. Morning Fresh, Nigeria's number one best-selling dishwashing liquid with its superior grease-cutting power, is coming through with the Morning Fresh Washathon train and it's happening live in the city of Ibadan. Guess what's happening, guys? You need to tell all your friends to come down to the Palms Mall from 12 p.m. Saturday, 25th September, as Morning Fresh is coming through with loads of fun games and prizes and guess what? They're also bringing their brand ambassador, Diary of a Kitchen Lover, Tolani. She's going to be here with samples of her sumptuous meals. And if you come through, you get to participate, win exciting prizes, and they're going to crown the fastest superior dishwasher as well. Imagine getting prizes for something you do all the time. You don't want to miss this one. Tell a friend and come ready for a fun filled day with Morning Fresh this Saturday, 12 p.m. at the Palms Mall Ring Road. For more information, follow at Morning Fresh NG on all social media platforms. You can also check out the hashtag Morning Fresh, hashtag Morning Fresh Washington, hashtag Your Dreams Are Valid on Instagram and be a part of the Morning Fresh Washington train coming through to the ancient city of Ibadan, 25th September, 12 p.m. at the Palms Mall, Ring Road. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. you back to school. Have a session filled with lots of fun and excitement. Stay safe, stay healthy. Indomie noodles, tasty nutrition, good for you. Ah, babe. I can't believe I won't see you again till next week. I've really missed you. <laughs> nah, I miss you more. That's impossible because I miss, miss, miss you more. <laughs> Me, I miss you like Ilode. <laughs> oh my. Wow, babe. We've been talking for like forever. Oh, oh yeah, yeah, yeah. Time to hang up. No, you hang up. Okay, okay. Let's hang up on three. Okay. One, One two, two, three. three. <laughs> you didn't hang up. <laughs> Neither did you, Joe. That's because I don't want to stop hearing your voice. Aww babe. <laughs> Your pillow talk doesn't have to end when you talk all day long for just 11 co per second to all networks. Dial star 311 hash to get talking right away. Glow Unlimited. Milo! Yes! <laughs> tell me first, why do I give you Milo every morning? Because every day I play like a baller, I run like a sprinter, I learn like a scholar, so I need all the energy I can get. You see? <laughs> I see very well. Give your kids winning energy. Milo Active Go, with the goodness of malt, milk, and cocoa, helps them make the most of every day. Milo, the energy to go further. shey you sef don tire of di plenty queue wey dey for inside bank or to dey wait for atm just when e reach your turn make you see say di atm dey out of service or money no dey inside abi you dey look for fast reliable and efficient way to take do your deposit and your withdrawal <laughs> we don bring di right solution for you open mobile money merchant dat na di largest merchant network for inside nigeria with over five hundred thousand merchants nationwide make you rest your mind so you go always get open merchant wey dey near you download open app today and click on top di nearby merchant feature make you sef for fit see open merchant wey dey close to you no be nigeria for endo yourself go fit make extra money only because of say you become opay pos merchant and you sef dey offer financial service to people wey dey for your community download opay sharp sharp and make you begin to enjoy this plenty awoof brekete The opay app dey available on top google play store and even on top app store. okay. No enter market just to open your store. Them go deliver your goods straight to your door. Free yourself from katakata. Nigeria independence don 61 years. You sef fifth gain independence from market wahala. Omnibs go sama better retailers with prices where reach millions of naira. celebrate. To chopulate this one, use promo code FREEDOM when you want check out. Make you press computer go shop.omnibs.com or download the app to enjoy this one. Proudly. Nigeria. This better promo go end for 3rd of October. We've had many battles, we have won some wars. But in all our struggles, we have lost loved ones. It may be cloudy outside, but not for very we will surely see the sun. Cause we know no matter the weather, no matter the tide, we go there together. We stand by your side. No yawa, no problem. Go feet stand to fight us. We go stand together. We go beat them down. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. wàhálà.